ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìhámọ́ra tẹ̀mí rẹ̀ a ó kà ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ìkejìdínlógún éfésù orí ìkẹfà ẹsẹ ìkọkànlá ó sọ pé ẹ gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù ẹsẹ kí mú àti àti tí í ṣe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 Diana wá rí wípé ó tilẹ̀ nira fún òun láti dìde jókòó tàbí láti dìde dúró. fóònù alágbèéká rẹ̀ ti kú nítorí pé iná ti tán lórí rẹ̀ fún bí ọjọ́ méjì. ẹ̀rọ eléyìí tí a fi ń gbé iná tí a fi ń sọ fóònù jí pẹ̀lú òun náà ó ti kú. kò tilẹ̀ lè dìde láti lọ sí yàrá kejì níbi tí fóònù rẹ̀ wà láti mú gbogbo okun rẹ̀ ti lọ lórí ibùsùn rẹ̀ níbi tí ó wà ni ó ti ń bi olúwa léèrè wípé olúwa ǹjẹ́ báyìí ni n ó ṣe kú nígbà tí ẹ̀mí tilẹ̀ ń lọ ní ara rẹ̀ nítorí pé Diana kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ ní ilé ìjọsìn wọn nígbà tí kò lọ fún ẹ̀kọ́ bíbélì eléyìí tí ó gbẹ̀yìn tí ẹ̀rọ alágbèéká rẹ̀ náà kò sì lọ ní Lucy pinnu láti lọ wò nílé báyìí ni olúwa ṣe lo Lucy láti gba Diana lọ́wọ́ ikú nínú àyọkà wa lónìí a rí wípé ó ṣe pàtàkì pé àdúrà gbogbo irúfẹ́ àdúrà ni à ń sọ̀rọ̀ rẹ̀ ní kété tí a sọ̀rọ̀ nípa gbogbo ìhámọ́ra tán àdúrà ni ohun tí ó ń pèsè agbára nípa eléyìí tí a fi ń gbé gbogbo ìhámọ́ra wọ̀ gẹ́gẹ́ bí nípa ti ara ènìyàn nílò okun àti agbára ìwọ̀n kan láti lè dìde dúró àti láti lè múra bákan náà ní ìpele ti ẹ̀mí a nílò agbára àdúrà láti lè gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ àti láti lè dúró nígbàtí sátani bá fẹ́ gbógun ti onígbàgbọ́ kan a máa gbìyànjú láti gbé ojú wọn kúrò lára àdúrà àti lára ọ̀rọ̀ ọlọ́run àwọn yìí ní ọ̀nà agbára ti ẹ̀mí níbi tí oúnjẹ ti ẹ̀mí èémí àti okun ti ẹ̀mí ti ń wá ẹ máa lọ sínú ayé lénìí kẹ máa rántí wípé sátánì kò lè dá yín dúró ní ìwọ̀n ìgbà tí ẹ ò bá ti fa ìgbà àwọn àìmọ̀kan eléyìí tí sátánì máa ń lò láti borí ẹni pinnu láti mú kí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà kí ó jẹ́ ohun tí ó ń ṣe láti ìgbà dé ìgbà àdúrà bàbá ọ̀run ràn mí lọ́wọ́ láti lè ní pẹpẹ àdúrà tó wà láàyè ní orúkọ Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíkà májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá Yorùbá yìí lẹ́ẹ̀mejì láwọn àkókò yìí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ láwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka májẹ̀mú tuntun jálẹ̀ tí ẹ bá ń bá wa lọ láti òní yìí lónìí a ó kà láti inú ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkeje àti orí ìkẹjọ ẹ máa bá wa kà. ìṣe àwọn àpọ́stélì orí keje olórí àlùfáà bá bi í pé. ṣé bẹ́ẹ̀ ni ọ̀ràn náà rí. stefanu bá tẹnu bọ̀rọ̀ ó ní. ẹ̀yin arákùnrin àti bàbá mi ẹ gbọ́ ohun tí mo ní sọ ọlọ́run ológo farahàn fún bàbá wa abrahamu nígbà tí ó sì wà ní ilẹ̀ mesopotamia kí ó tó wá máa gbé ilẹ̀ kenani ó sọ fún un pé jáde kúrò ní ilẹ̀ rẹ láàrin àwọn ẹbí rẹ kí o lọ sí ilẹ̀ tí èmi yóò fi hàn ọ́ ó bá jáde kúrò ní ilẹ̀ kálídéà láti máa gbé kenani nígbà tí bàbá rẹ̀ kú ó kúrò níbẹ̀ láti wá máa gbé ilẹ̀ yìí níbi tí ẹ̀ ń gbé nísinsìnyí ní àkókò náà ọlọ́run kò fún un ní ogún nínú ilẹ̀ náà bí ó tilẹ̀ ṣe ẹsẹ̀ bàtà kan kò ní níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ṣe ìlérí láti fún òun àti ọmọ rẹ̀ tí yóò gbẹ̀yìn rẹ̀ ní ilẹ̀ náà bí ó tilẹ̀ jẹ́ pé kò ní ọmọ ní àkókò náà ọlọ́run sọ fún un pé àwọn ọmọ rẹ yóò jẹ́ àlejò ní ilẹ̀ àjèjì àwọn ènìyàn ibẹ̀ yóò lò wọ́n bí ẹrú wọn ó pa wọn lójú fún irinwó ọdún ṣùgbọ́n orílẹ̀-èdè tí ó lò wọ́n bí ẹrú ni èmi yóò dá lẹ́jọ́ lẹ́yìn náà wọn yóò jáde kúrò ní ilẹ̀ àjèjì náà wọn ó sì sìn mí ní ilẹ̀ yìí ọlọ́run wa bá dá májẹ̀mú ó fi ìlà kíkọ ṣe àmì májẹ̀mú náà nígbà tí ó bí ísákì ó kọ ní ìlà ní ọjọ́ kẹjọ ísákì bí jákọ́bù jákọ́bù bí àwọn baba ńlá wa méjìlá àwọn baba ńlá wa wá jowú jósẹ́fù wọ́n tà á lẹ́rú sí ilẹ̀ Íjíbítì ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ Ọlọ́run yọ ọ́ kúrò nínú gbogbo ìpọ́njú tí ó rí nígbà tí ó yọ síwájú Fáráò ọba Íjíbítì Ọlọ́run fún un lọ́gbọ́n ó sì jẹ́ kí ó rí ojú àánú ọba Íjíbítì Fáráò bá fi jẹ gómìnà lórí gbogbo ilẹ̀ Íjíbítì àti lórí ààfin ọba nígbà tí ó yá ìyàn mú ní gbogbo ilẹ̀ Íjíbítì àti ní ilẹ̀ Kénáánì eléyìí mú ìṣòro púpọ̀ wá àwọn ènìyàn wa kò bá rí oúnjẹ jẹ nígbà tí Jákọ́bù gbọ́ pé oúnjẹ wà ní Íjíbítì ó kọ́kọ́ rán àwọn bàbá wa lọ ní ẹ̀ẹ̀kejì ni àwọn arákùnrin rẹ̀ tó mọ ẹni tí joseph jẹ́ a sì fi ìdílé joseph hàn farao joseph bá ránṣẹ́ láti pe jacob bàbá rẹ̀ wá àti gbogbo àwọn ẹbí rẹ̀ wọ́n jẹ́ ènìyàn márùnléláàádọ́rin jacob bá lọ sí íjíbítì níbẹ̀ ni ó kú sí òun àti àwọn bàbá wa náà wọ́n gbé òkú wọn lọ sí sékémù wọ́n sin wọ́n sínú ibojì tí abraham fowó rà lọ́wọ́ àwọn ọmọ hamori ní sékémù nígbà tí ó fẹ́rẹ̀ tó àkókò tí ìlérí tí ọlọ́run ṣe fún abrahamu yóò ṣẹ àwọn ènìyàn náà wá túbọ̀ ń pọ̀ ní iye ní íjíbítì nígbà tó yá ọba mìíràn tí kò mọ joseph jẹ ní ilẹ̀ íjíbítì ọba yìí fi ọgbọ́n àrékèrèkè bá orílẹ̀-èdè wa lò ó dá àwọn baba wa lóró ó mú kí wọ́n máa sọ ọmọ nù kí wọ́n bá lè kú ní àkókò yìí ni a bí mose ó dára lọ́mọ púpọ̀ àwọn òbí rẹ̀ tọ́ ọ fún oṣù mẹ́ta nínú ilé bàbá rẹ̀ nígbà tí wọ́n sọ ọ́ nù ni ọmọ Fáráò obìnrin bá tọ́ ọ gẹ́gẹ́ bí ọmọ ti ara rẹ̀ gbogbo ọgbọ́n àwọn ará Íjíbítì ni wọ́n fi kọ́ Mósè àti ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ ṣíṣe kò sí èyí tí kò máa ṣe nígbà tí Mósè di ẹni ogójì ọdún ó pinnu pé òun yóò lọ bẹ àwọn ará òun àwọn ọmọ Ísírẹ́lì wò ó bá rí ọ̀kan nínú àwọn ará rẹ̀ tí ará Íjíbítì ń jẹ níyà ó bá lọ gbà á sílẹ̀ ó gbẹ̀san ìyà tí wọ́n ti fi jẹ ẹ́ ó lu ará Íjíbítì náà pa ó rò pé yóò yé àwọn arákùnrin òun pé ọlọ́run yóò ti ọwọ́ òun fún wọn ní òmìnira ṣùgbọ́n kò yé wọn bẹ́ẹ̀ nígbà tí ó di ọjọ́ kejì ó yọ sí àwọn kan tí wọ́n ń jà ó bá ní kí òun parí ìjà fún wọn ó ní ẹ̀yin ará arákùnrin ara yín ni ẹ̀ ń ṣe kí ló dé tí ẹ̀ ń lu ara yín ẹni tí ó jẹ̀bi tì í sẹ́yìn ó ní ta ni ó fi ọ ṣe olórí àti adájọ́ lórí wa ṣé o fẹ́ pa mí bí o ti ṣe pa ará Íjíbítì lánàá ni nígbà tí Mósè gbọ́ ọ̀rọ̀ yìí ó sá lọ ó ń lọ gbé ilẹ̀ Mídíánì ó bí ọmọ méjì níbẹ̀ lẹ́yìn ogójì ọdún áńgẹ́lì kan yọ sí i nínú ìgbẹ́ tí ń jóná ní aṣálẹ̀ lẹ́bàá òkè Sinai nígbà tí Mósè rí ìran náà ẹnu yà á nígbà tí ó súnmọ́ pé kí òun wò ó fínífíní ó gbọ́ ohùn Olúwa tí ó sọ pé èmi ni Ọlọ́run àwọn bàbá rẹ Ọlọ́run Ábúráhámù ọlọ́run isaki àti ti jacobu mose bá bẹ̀rẹ̀ sí gbọ̀n kò tó ẹni tí wò ó olúwa tún sọ fún un pé bọ́ sálúbàtà tí ó wà lẹ́sẹ̀ rẹ nítorí ilẹ̀ mímọ́ ni ibi tí o dúró sí mo ti rí gbogbo ìrora tí àwọn ènìyàn mi ń jẹ ní íjíbítì mo ti gbọ́ ìkérora wọn mo sì ṣetán láti yọ wọn ó yá nísinsìnyí n ó ràn án lọ sí íjíbítì mose yìí kan náà tí wọ́n kọ̀ tí wọ́n sọ fún pé ta ni ó fi ọ ṣe olórí àti adájọ́ òun ni ọlọ́run rán áńgẹ́lì sí tí ó fara hàn án nínú ìgbẹ́ tí ń jó láti jẹ́ olórí àti olùdáǹdè mósè yìí ni aṣáájú wọn tí ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì ní ilẹ̀ Íjíbítì ní òkun pupa àti ní ilẹ̀ aṣálẹ̀ fún ogójì ọdún mósè yìí ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọlọ́run yóò gbé wòlíì kan bíi èmi dìde fún yín láàrin àwọn arákùnrin yín mósè náà ni ó bá áńgẹ́lì sọ̀rọ̀ ní òkè Sinai nígbà tí wọ́n wà nínú àwùjọ ní aṣálẹ̀ tí ó tó bá àwọn bàbá wa sọ̀rọ̀ òun ni ó gba ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ Ọlọ́run tí ó fi fún wa ṣùgbọ́n àwọn bàbá wa kò fẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ wọ́n tì í kúrò lọ́dọ̀ wọn ọkàn wọn tún padà sí Íjíbítì wọ́n sọ fún Árónì pé ṣe òrìṣà fún wa kí a rí o máa bọ kí o máa tọ́ wa sí ọ̀nà a kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí Mósè tí ó kó wa jáde láti ilẹ̀ Íjíbítì wọ́n bá ṣe ère ọmọ màálù kan ní àkókò náà wọ́n rúbọ sí i wọ́n bá ń ṣe àríyá lórí ohun tí wọ́n fi ọwọ́ wọn ṣe ọlọ́run bá padà lẹ́yìn wọn ó fi wọ́n sílẹ̀ láti máa sin ìràwọ̀ ojú ọ̀run gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ nínú ìwé àwọn wòlíì pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ǹjẹ́ mú ẹran wá fi rúbọ sí mi fún ogójì ọdún ní aṣálẹ̀ ṣebí àti bàbá Mólékì ni ẹ gbérù àti ìràwọ̀ réfání òrìṣà yín àwọn ère tí ẹ ṣe láti máa forí balẹ̀ fún n ó lé yín lọ sí ìgbèkùn ẹ ó kọjá bábílónì àwọn baba wa ní àgọ́ ẹ̀rí kan ní aṣálẹ̀ ọlọ́run bá mósè sọ̀rọ̀ ó sì pàṣẹ fún un kí ó ṣe àgọ́ yìí gẹ́gẹ́ bí àwòrán tí òun ti fi hàn án tẹ́lẹ̀ àwọn baba wa tí wọ́n tẹ̀lé joshua gba ilẹ̀ àwọn orílẹ̀-èdè tí ọlọ́run lé kúrò níwájú wọn lẹ́yìn náà wọ́n gbé àgọ́ náà wá àgọ́ yìí sì wà pẹ̀lú wa títí di àkókò dávidi dávìdì bá ojú rere ọlọ́run pàdé ó wá béèrè pé kí ọlọ́run jẹ́ kí òun kọ́ ilé fún òun ọlọ́run jákọ́bù ṣùgbọ́n solomoni ni ó kọ́ ilé fún un bẹ́ẹ̀ ni ọba tí ó ga jùlọ kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ gẹ́gẹ́ bí wòlíì ni ti sọ ọ̀run ni ìtẹ́ mi ayé ni tìmùtìmù ìtìsẹ̀ mi irú ilé wo ni ẹ̀ àkọ́ fún mi bẹ́ẹ̀ ni olúwa wí níbo ni ẹ̀ bá àpalẹ̀mọ́ fún mi pé kí n ti máa sinmi ṣe bí èmi ni mo fọwọ́ mi ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀yin olórí kókó ọlọ́kàn líle elétí dídì wọ̀nyí nígbà gbogbo ni ẹ̀ ń tako ẹ̀mí mímọ́ bí àwọn baba yín ti rí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà rí èwo nínú àwọn wòlíì ni àwọn baba yín kò ṣe inúnibíni sí wọ́n pa àwọn tí wọ́n sọ tẹ́lẹ̀ pé ẹni olódodo yóò dé ní àkókò yìí ẹ wá dìtẹ̀ sí ẹ sì kú pa á ẹ̀yin yìí ni ẹ gba òfin ọlọ́run láti ọwọ́ àwọn áńgẹ́lì ṣùgbọ́n ẹ kò pa òfin náà mọ́. nígbà tí wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ó gún wọn lọ́kàn wọ́n bá pòṣé sí i ṣùgbọ́n ẹ̀mí mímọ́ gbé stéfánù ó tẹ ojúmọ́ òkè ọ̀run ó rí ògo ọlọ́run ó tún rí jésù tí ó dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó bá dáhùn pé. ẹ wò ó mo rí ojú ọ̀run tí ó pínyà mo wá rí ọmọ ènìyàn tí ó dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run ni wọ́n bá kígbe wọ́n fi ọwọ́ di etí gbogbo wọn rọ́ lù ú wọ́n fà á jáde lọ sí ẹ̀yìn ìlú wọ́n bá ń sọ ọ́ ní òkúta àwọn ẹlẹ́rìí fi ẹ̀wù wọn lélẹ̀ níwájú ọ̀dọ́mọkùnrin kan tí a ń pè ní sọ́ọ̀lù bí wọ́n ti ń sọ òkúta lu stébánù ó ké pe jésù olúwa ó ní. olúwa jésù gba ẹ̀mí mi. ni ó bá kúnlẹ̀ ó kígbe ó ní. olúwa má ṣe ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lọ́rùn. nígbà tí ó sọ báyìí tán ó kú. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹjọ. sọ́ọ̀lù bá wọn lọ́wọ́ sí ikú rẹ̀ láti ọjọ́ náà ni inúnibíni ńlá ti bẹ̀rẹ̀ sí ìjọ tí ó wà ní Jerusalem gbogbo àwọn onígbàgbọ́ bá túká lọ sí gbogbo agbègbè Judea àti Samaria àwọn àpọ́stélì nìkan ni kò kúrò ní ìlú àwọn olùfọkànsìn sin òkú stefano wọ́n sì ṣọ̀fọ̀ púpọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí í dá ìjọ rú ó ń wọ ojúlé kiri ó ń fa tọkùnrin tóbìnrin jáde lọ sẹ́wọ̀n àwọn tí wọ́n túká bá ń lọ káàkiri wọ́n ń wàásù ọ̀rọ̀ náà fílípì lọ sí ìlú samaria kan ó wàásù fún wọn nípa kristi àwọn ènìyàn ṣúbọ Fílípì kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ tí ó ń sọ wọ́n sì ń rí iṣẹ́ àbàmì tí ó ń ṣe nítorí àwọn ẹ̀mí burúkú ń lọ ogun bí wọ́n ti ń jáde kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀ ni a mú ọ̀pọ̀lọpọ̀ àwọn arọ àti àwọn tí wọ́n ní àbùkù ara láradá inú àwọn ènìyàn dùn púpọ̀ ní ìlú náà ọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Símónì tí ó ti máa ń pidán ní ìlú náà èyí jẹ́ ìyanu fún àwọn ará Samaria wọ́n ní ẹni ńlá ni ọkùnrin náà gbogbo ènìyàn ló kà á kún àti àwọn ènìyàn yẹpẹrẹ àti àwọn ènìyàn pàtàkì wọn wọ́n ní. eléyìí ní agbára Ọlọ́run tí à ń pè ní agbára ńlá. tẹ́lẹ̀ rí òun ni àwọn ènìyàn kà kún tí idán tí ó ń pa yà wọ́n lẹ́nu ṣùgbọ́n nígbà tí wọ́n gba ìyìn rere tí Fílípì wàásù nípa ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi gbọ́ tọkùnrin tóbìnrin wọ́n ṣe ìrìbọmi Símónì náà gbàgbọ́ ó ṣe ìrìbọmi ni ó bá faramọ́ Fílípì nígbà tí ó rí iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu ńlá tí ó ń ṣe ẹnu yà á àwọn àpòstólì tí ó wà ní Jerusalem gbọ́ bí àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run wọ́n bá rán pétérù àti johanu sí wọn nígbà tí wọ́n dé wọ́n gbàdúrà fún wọn kí wọ́n lè gba ẹ̀mí mímọ́ nítorí ẹ̀mí mímọ́ kò tí ì bà ẹnikẹ́ni nínú wọn ìrìbọmi ní orúkọ olúwa jésù nìkan ni wọ́n ṣe lẹ́yìn tí pétérù àti johanu ti gbé ọwọ́ lé wọn wọ́n bá gba ẹ̀mí mímọ́ nígbà tí simoni rí i pé ọwọ́ tí àwọn àpòstélì gbé lé wọn ni ó mú kí wọ́n rí ẹ̀mí gbà ó fi owó lọ̀ wọ́n ó ní. ẹ fún mi ní irú àṣẹ yìí kí ẹni tí mo bá gbé ọwọ́ lé lè gba ẹ̀mí mímọ́. ṣùgbọ́n pétérù sọ fún un pé. ìwọ àti owó rẹ yóò ṣègbé ó rò pé o lè fi owó ra ẹ̀bùn ọlọ́run o kò ní ipa tàbí ìpín nínú ọ̀rọ̀ yìí nítorí ọkàn rẹ kò tọ́ níwájú ọlọ́run nítorí náà ronúpìwàdà kúrò nínú ohun burúkú yìí kí o tún bẹ olúwa kí o dárí èrò ọkàn rẹ jì ọ́ nítorí mo wòye pé ẹ̀tanú ti gbà ọ́ lọ́kàn àti pé àìṣòdodo ti dì ọ́ lẹ́wọ̀n. simoni dá pétérù lóhùn pé. ẹ gbàdúrà sí olúwa fún mi kí ohunkóhun tí ẹ wí má ṣẹlẹ̀ sí mi. lẹ́yìn tí pétérù àti johanu ti jẹ́rìí tí wọ́n ti sọ ọ̀rọ̀ olúwa tán wọ́n padà sí jerúsálẹ́mù wọ́n wàásù ìyìn rere ní ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé ilẹ̀ Samaria bí wọ́n ti ń padà lọ. áńgẹ́lì Olúwa sọ fún Fílípì pé. dìde kí o lọ sí apá gúúsù ní ọ̀nà tí ó lọ láti Jerusalem sí Gaza. aṣálẹ̀ ni ọ̀nà yìí gbà lọ ni Fílípì bá dìde lọ ó bá rí ọkùnrin ará Ethiopia kan ó jẹ́ ìwèfà onípò gíga kan lábẹ́ Kandaki ọbabìnrin Ethiopia ó ní akápò ìjọba ó ti lọ ṣe ìsìn ní Jerusalemu ó wá ń padà lọ sílé ó jókòó nínú ọkọ̀ ẹlẹ́sìn rẹ̀ ó ń ka ìwé wòlíà Ìsáyà ẹ̀mí sọ fún Fílípì pé. lọ síbi ọkọ̀ nì kí o súnmọ́. nígbà tí Fílípì sáré tí ó súnmọ́ ó gbọ́ tí ó ń ka ìwé wòlíì Àìsáyà ó bi í pé ǹjẹ́ ohun tí òun kà á yé ọ. ó dáhùn pé. ó ṣe lè yé mi láì jẹ́ pé ẹnìkan bá ṣe àlàyé rẹ̀ fún mi. ó bá bẹ Fílípì pé kí ó gòkè wọ inú ọkọ̀ kí ó jókòó ti òun apá ibi tí ó kà nìyí. bí àgùntàn tí a mú lọ sí ilé ìpẹran tí à ń fà níwájú àwọn tí ń rẹ́ irun rẹ̀ kò fọhùn bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀ a rẹ̀ sílẹ̀ a kò ṣe ẹ̀tọ́ nípa ọ̀ràn rẹ̀ ẹnikẹ́ni kò ní lè sọ nípa ìran rẹ̀ nítorí apá run kúrò lórí ilẹ̀ alààyè. ìwé ìfà náà sọ fún Fílípì pé. mo bì ọ́ ọ̀rọ̀ ta ni wòlíì Ọlọ́run yìí ń sọ ọ̀rọ̀ ara rẹ̀ ni tàbí ọ̀rọ̀ ẹlòmíràn. Fílípì bá tẹnu bọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ láti ibi àkọsílẹ̀ yìí ó wàásù ìhìnrere Jésù fún bí wọ́n ti ń lọ lọ́nà wọ́n dé odò kan ìwẹ̀fà náà sọ pé. wo omi kí ló dé tí o ò fi kúkú rì mí bọmi. Fílípì sọ fún un pé. bí o bá gbàgbọ́ tọkàntọkàn ẹ̀tọ́ ni. ó dáhùn pé. mo gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù Kristi. ìwẹ̀fà náà bá pàṣẹ pé kí ọkọ̀ dúró òun àti Fílípì bá sọ̀kalẹ̀ wọ́n lọ sínú odò Fílípì bá rí bọmi nígbà tí wọ́n jáde kúrò nínú odò ẹ̀mí Olúwa gbé Fílípì lọ ìwẹ̀fà náà kò sì rí i mọ́ ó bá ń bá ọ̀nà rẹ̀ lọ pẹ̀lú ayọ̀ ní asotu ni a tún ó ń wàásù ní gbogbo àwọn ìlú tí ó gbà kọjá títí ó fi dé Kesaria ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244